الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم أجمعين adúgbò fún ọlọ́run àti ó sọ̀rọ̀ láti àná títí di èní yìí padà ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ wa tí wọ́n bá sọ́bọ̀ wa láti ìbẹ̀rẹ̀ Ramadan nípa ètò wa ètò yín udan wabushiro kí ọlọ́run àti wà sàn olùmọ̀ wa ní ẹ̀sìn dáadáa kí afárabalẹ̀ láti mọ̀ jẹ àǹfààní àwọn olùmọ̀ wa ní. Ni àsìkò tí ó fi bá sọ̀rọ̀ lọ kí ọlọ́run kí ó bá kún ọ lọ́wọ́ lórí ẹ̀. bismillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ètò wa ètò yín hudan wa bushra òun náà ni ètò tuntun gorí atẹ́gùn báyìí. à ń bá àlàyé lọ. nípa oríṣiríṣi ọ̀nà tí àwọn èèyàn pín sí nípa Ramadan torí pé ń bẹ nínú wa ẹni tí òfin ṣẹ̀ríyà tó fún láyè pé ó lè má gbà nítorí ìdí kan àbídí ni nígbà tó ní kálukú tó bá gbọ́ àlàyé yìí yéké èèyàn mọ abẹ́ ẹ̀bọ lòún bọ́ sí. nínú àwọn èèyàn ìwọ̀n oríṣi kẹrin òun náà ni ẹni tó ti dàgbà gidigidi bẹ́ẹ̀ ọkùnrin ni tàbí obìnrin ó ti wá dàgbà débi wípé akramakumullah làákàyè rẹ̀ kò ṣiṣẹ́ déédéé má ọpọlọ rẹ̀ kò ṣiṣẹ́ dọ́gba má a lè wà lọ́sàn-án ó ní èyí ti rí tó fi jẹ́ pé lè tí a sì lè wà lálẹ́ kó ní èyí ti rí tó ṣe pé lè tí bọ́bá rí ọmọ yóò pè lára àta tọ́bá rí ìyàwó á pè lọ́kùnrin ẹni tó ṣe wípé kọ́mọ́ntì ń ṣe má tọrọ rẹ̀ tó fi gbogbo ọ̀nà dàbí ìtẹni tó ṣe pé kò ì tí ì nílà káì irú àwọn wọ̀nyí o òfin ṣẹ̀ríyà ó ní kì í ṣe ọ̀ràn yẹn lórí wọn káwọn gba rọmọbọ́ọ̀nù tí wọ́n bá wà ní ìgbà rọmọbọ́ọ̀nù tí wọ́n máa wá fún aláìní lóúnjẹ níbí rárá o àwọn ò tún ní fọláìní lóúnjẹ ìdí ni wípé làákàì téèyàn fi jẹni tí ala ẹ̀sìn bọ̀ lọ́rùn kò sí fáwọn náà nígbà tí òsì ti sí làákàì yìí báyìí falaysu min ahli takalif wọn ò sí nínú àwọn èèyàn tó jẹ́ pé ala ìjọsìn fọlọ́ alábọ̀ wọn lọ́rùn mà torí ẹ̀ kò ní í gba Ramadan kò sì ní í fi oúnjẹ ṣe ìràpadà fúnra rẹ̀ rárá ìyẹn ni pé kò ní í ṣàfidíyà nítorí pé ńṣe lòun ti dà gẹ́gẹ́ bí ọmọdé kékeré tí ò tí ì bàlágà tó jẹ́ pé Ramadan kì í ṣe ọ̀ràn yàn lórí rẹ̀ torí ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn arúgbó tó ń ti dàgbà débi wípé làákàyè wọn ò ṣiṣẹ́ déédéé má ṣùgbọ́n tó bá pé irú bàbá yẹn irú ìyá tó ti dàgbà wọn ọpọlọ wọn máa dákúdájì ni tó ṣe kéńgà kan àwọn náà tó padà sípò bí ìgbà tó ṣe pé àwọn náà kọ́ ni wọ́n ti ń ṣe kátàkátà tọrọ wọn ń tàṣe àjẹ́ pé ní ìgbà tí ọpọlọ wọn bá padà bọ̀ sípò yẹn ọ̀ràn yẹn ló jẹ́ lórí wọn wọ́n máa gba èyí tí ó ṣe déédéé ìgbà tọpọlọ wọn bọ́ sípò nínú Ramadan ìgbà tó bá wá di wípé ọpọlọ tó ń ṣe ségesège wọn pa ilé yẹn tì wọn ò ní ṣe wọn ò ní gba rọmọbọn láwọn àsìkò yìí báyìí bẹ́ẹ̀ náà nìdájọ́ náà ike ńgbà tí làákà wọn tí bá ti wà ní ipò sọlá àtúgàn òní jọràn yàn lórí wọn nítorí wípé làákà yìí ní téèyàn fi jẹ́ ẹni tọ́lọ́wọ́n bá la ẹ̀sìn bọ̀ lọ́rùn. ẹ rí ẹ̀sìn wa gbogbo nǹkan tí ó jẹ́ àdá lọ́nà ṣe lófin fún wa gbogbo nǹkan tó lè gba tiwa jẹ́ tó lè da ọ̀rọ̀ wa rú òfin ṣẹ̀ríà wa ó ṣe léèwọ̀ fún wa ìdí tó bá wọ alukur'an ẹ̀rí pọ́lọ́ ni yá ayyuhalladhina amanu la taqrabu as-salata wa antum sukara. hatta ta'lamu ma taqulun nígbà tí ọlọ́run bẹ lẹ́dàá tó ń gbé àwọn àgbésẹ̀ àti ṣe ọtí léèwọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó yẹn pẹ̀lú ọba wa fi nínú àwọn fi ọtí mímu òun náà yìí pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ ò gbọ́dọ̀ máa súnmọ́ àti ṣe sọ̀láàtì ní ìgbà tẹ́ ẹ bá jẹ́ni tí ń hún ríra látàrí pé ẹ mutí ẹ mu ìmúkúmu eléyìí tí máa boni ní làákàyè subhanallah ọlọ́lá ẹ gbọ́dọ̀ súnmọ́ sọ̀láàtì lásìkò tẹ́ ẹ mutí ẹ mu mú títí tẹ́ẹ̀sì dẹni tó dá ní tẹ́ ń sọmà tí ní tẹ́ ń wí lẹ́nu ó fi máa yé yín torí tí ìwà ti sí làákàyè báwo ló ṣe fẹ́ sin lọ ẹni tí ò ní làákàyè nítorí dájú ni pé ìgbà tó bá lérò pé òun fẹ́ ṣàdúrà ọmọdé máa ṣépè ìdí nìyí tó fi jẹ́ pé àwọn arúgbó báyìí tí làákàyè wọn tó ti rí bákàbàkà tí ò ṣiṣẹ́ dọ́gba mọ́ kì í ṣe ọ̀ràn yẹn lórí tiwọn. òun náà ni pé kí wọ́n gba Ramadan lópin ìgbà tí làákà ìwọn ọmọ ṣiṣẹ́ déédéé. èèyàn oríṣi karùn-ún nínú oríṣi ọ̀nà táwọn èèyàn lè pín sí ìyẹn àwọn mùsùlùmí nìyẹn ní àsìkò Ramadan yìí. òun náà ni kéèyàn jẹ́ pé kó tí ń tó ṣe ní làákà ẹ̀ làákà rẹ̀ gbádùn ṣùgbọ́n ti dàgbà débi pé kò lè rọ́ lọ́rùn láti pa ibi kò lè rọrùn láti fara da òǹgbẹ bàbá arúgbó ni ìyá tó ti dàgbà ni látàwọn ń ṣiṣẹ́ déédéé ṣùgbọ́n wọn ò lè fara da ibi àwọn wọ̀nyí ìsìláàmù wa ó ní kì í sí ọ̀ràn yẹn lórí tiwọn o kíkẹ́ kí wọ́n gba rọmọbọ́nà ní ìgbà tí wọn ò ti ní lè ṣàfaradà. fún ebi fún gbẹ bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe wípé àárẹ̀ ní tiẹ̀ ń dùn láàmú yìí ṣe pé ó ti dàgbà ṣùgbọ́n àárẹ̀ ti ń da láàmú yìí ọjọ́ ọ̀kan nínú àwọn àárẹ̀ tó burú kọ́nà ọ̀bọ̀ sànù wà àárẹ̀ tó ṣe wípé kò ì tí ì gbóògùn ó sì súnmọ́ níbi tó ti bá a lánìí yìí dé pé kọ́ mọ́ gbóògùn mọ́ lára tiẹ̀ gẹ́gẹ́ bí ẹni àrùn jẹjẹrẹ ń dà láàmú tí jẹjẹrẹ yìí tó ti wá dè má ní ẹ̀dọ̀ ó sì ń jẹ ẹ̀dọ̀ yìí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó ti fẹ́ẹ̀ débi pé yóò jẹ ẹ̀mí rẹ̀ rí bọ́ ẹni tọ́lọ̀ rẹ̀ bá rí báyìí irú eléyìí ìran kan àti gbádùn táàní sí ohun tí ń ṣe yìí láì rí i pé kò lè lóòrìn kò lè lọ títí máa. èrò bóni ni bọ́ọ̀lù alẹ́ ìní ọ̀sẹ̀ kù fáwọn èèyàn rẹ̀ ẹni tí ru burúkú báyìí bá ń dà láàmú àbí àárẹ̀ mi tó ṣe pé gbogbo òyànjú tá à ń gbà lórí ìtọ́jú rẹ̀ pàbó ní ń já tá à ń wò pé tọ́ òkùnkùn lè já tọ́lọ́jọ́ ẹni tí ru báyìí bá ń dà láàmú òfin ìṣẹ̀rí àsọ pé àwọn náà gan lára bíi tàwọn arúgbó tí ò àwọn arúgbó tí ò lè pẹbi mánú àwọn arúgbó tí ò lè fara dọ̀ǹgbẹ ṣẹ̀rí àsọ pé kò sí ní tó burú fóró àwọn eléyìí àti àwọn àgbàlagbà tí wọn ò lè fara dà kò sí ní tó burú pé wọn ò ní gba Ramadan wọn ò ní gba Ramadan torí pé ọlọ́wọ́n bá ní fattaqullaha mastata'tum ẹ̀kú ayọ̀ ló di eŋti agbára wo si ní ká ṣẹ̀rí àtiwa kọ̀ lábọ̀ lọ́rùn gbogbo ń tágbára wọ̀ ní ká ṣẹ̀rí àwa kọ̀ lábọ̀ lọ́rùn ìdí nìyí tó fi jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ń sọ fún wa nínú ọlọ́run ọba àwọn èèyàn tí ò ní lè gba ọmọbọ́nà yìí lárúgbó àbí aláàárẹ̀ táàárẹ̀ tí ẹ burú tó jẹ́ pé kò sí ìran kan tó lè gbádùn mọ́ irú wọn wọn á máa bọ́ aláìní aláìní kan dípò ọmọbọ́nà ọjọ́ kan bẹ́ẹ̀ ni máa ṣe lójoojúmọ́ títí tí ó fi di pé ọmọbọ́nà yìí ìyẹn ni pé bíbọ́ tí wọ́n máa bọ́ aláìní yẹn òun náà máa dípò gbígba tiwọn. tó bá jẹ́ pé ìyẹn bá fẹ́ bọ́ aláìní yìí ọ̀rọ̀ ọlọ́run kọ́ bọ́ aláìní ṣáájú kó tó di pé rọ̀mọ̀bọ́ọ̀nà kan kó ti bọ́ aláìní ọgbọ̀n àbí aláìní mọ́kàndínlọ́gbọ̀n ó lè pè wọ́n kó fún wa lóúnjẹ tútù àbí kó tiẹ̀ sí oúnjẹ kalẹ̀ fún wa tó bá wá sí oúnjẹ yẹn kó wá pe àwọn aláìní òǹkà ayé ọjọ́ tí máa bẹ nínú oṣù ọgbàjọ́ àbí mọ́kàndínlọ́gbọ̀n kó sí oúnjẹ yìí fún wa kó ní kálukú ọjọ́ lájẹyó níjókòó ẹ̀ka ni o yéésù yóò bọ́ wọn láàárọ̀ yóò tún bọ́ wọn ní ọ̀sán àtàlẹ́ tó bá ti bọ́ wọn níjókòó ẹ̀kan ò ti òtítọ́ gẹ́gẹ́ bá ti ṣe rí alimami al-Bukhari rahimahullah ó ń sọ nínú sàhíhù rẹ̀ ó ní wa amma al-shaykh al-kabir idha lam yutiq as-siyam faqad at'ama anasan ba'dama kabira caaman aw caamayn kulla yawmin miskiinan. khubuzan wa lahman wa aftara ó ní kéèyàn bá ti darúgbó tí ó sì lágbára láti gba Ramadan ńṣe ni wọn máa fún aláìní lóúnjẹ gẹ́gẹ́ bí sàábí àgbà Anas ibn Malik radiyallahu anhu bó ti ṣe máa ń ṣe lẹ́yìn ìgbà tó dàgbà ó ṣe bẹ́ẹ̀ fọdún kan sọdún méjì tó ẹ pé máa fi fún àwọn aláìní lóúnjẹ jẹ ṣùgbọ́n tí Anas máa ń ṣe kìí ṣe oúnjẹ tútù ló máa ń fún àwọn aláìní búrẹ́dì àti ẹran omi ọbẹ̀ àti ẹran ìlú máa ń fún àwọn aláìní yóò sì fún wọn lóǹkà ayé ọjọ́ eléyìí tó pọ̀jù tó lè wà nínú oṣù tí í ṣe ọgbọ̀njọ́ torí a kìí mà ó ṣeé ṣe kóso pé gérégé àbí kó sì dùn bá pé gérégé àjẹpọ̀ ti fún aláìní ọgbọ̀n ló ń jẹjẹ bọ́lọ̀ máa ti kọ́ ipe oṣù yìí yóò dùn ó ti pé ọgbọ̀njọ́ kò sí wàhálà ń bẹ̀ eléyìí jẹba o ìyẹn ni pé tó bá fẹ́ ó lè fún aláìní lóúnjẹ oúnjẹ tó jẹ́ pé wọ́n ti sè tó bá sì fẹ́ ó lè fún wọn léètún òtí sè Abdullahi ibn Abbas radiyallahu anhuma. òun náà sọ قال في الشيخ الكبير والمرأة الكبيرة لا يستطيعان أن يصوما يطعمان مكان كل يوم مسكينا رواه البخاري ابن عباس أني أربو أربو لقني أتيو بين تناتي دقبا تيكني كجيوني لقبا رمضان انتي سنيكي wọ́n máa fún aláìní lóúnjẹ jẹ wọ́n máa fún aláìní lóúnjẹ jẹ dípò gbígba Ramadan eléyìí jẹ́ òfin ọlọ́run ọba eléyìí tó túmọ̀ sí pé ẹni tó dàgbà sínú ẹ̀sìn Islam ẹni tó gbó sínú ẹ̀sìn Islam oríire ni o oríire ni nítorí pé Islam yìí báyìí ìkẹ́ni fún gbogbo àgbáńlá yìí wa ma arsalnaka illa rahmatan lil alamin àwòrán wa nabi muhammad sallallahu alayhi wa sallam àti kó lè bá jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńlá yìí ǹjẹ́ ìyọ̀bá lè ṣe ìsìláàmù ọ̀làbọ̀ lọ́rùn kí wọ́n ṣe pé kéèyàn ti dàgbà mọ́ra rẹ̀ pọ̀hùn òní lè farada kó wáá jẹ́ pé ó sàré fún dá ọlọ́dàyàkó olùmọ̀ọ́sà gbà náà ní túláàsì so bàbá bá múná lọ́nulẹ̀ bàbá di pé iná ìgbésí ayé rẹ̀ fẹ́ kú pín ọfẹ́ kú pín tẹ́nìkan sì mọ̀ pé ń bẹ́nu lé rárá ọmọ para rẹ̀ o ẹni tí ọba ti lè gbà tó ti dàgbà ìsìláàmù ṣèdẹ̀kùn fún ìkẹ́ni ìkẹ́ni ẹ̀sìn islam nítorí ẹ̀ ó lè rí ìlànà yìí tẹ́lẹ̀ pé ó láàánú ó sì ṣèkẹ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ ìró ìtì nínú ẹ̀sìn islam islam tó ti ẹ̀kọ́ wa ikpe gbogbo nǹkan pátá tó bá ti jẹ́ àbẹ̀mí ẹ̀sánú ẹ̀ ẹ̀sẹ̀ dáadáa sí tóbi dórí téèyàn bá fi lè sànú ajá téèyàn sànú ẹlẹ́dẹ̀ téèyàn rí pé ń kú lọ látàrí pé bó kú sínú takute ó kú sínú páńpẹ́ ìyẹn wá tú sílẹ̀ ó fi rọ́ọ̀nà lọ wá gba lọ́dọ̀ lọ kọ́ lọ́n sílé wọ̀ kájájá òun lọ mọ tó fà tó ń fi dá wọn tó ń ti pé ṣe léèwọ̀ ìpè kájẹ tọ bọ́lá wọn bọ̀ bá fẹ́ rí wọn kì bá ti dá wọn ṣùgbọ́n ó dá wọn ó wá fi ṣàdánwò fún wa pé ẹ gbọ́dọ̀ jẹ ẹ sì máa rí ẹ gbọ́dọ̀ jẹ eléyìí ọ̀rọ̀ àtúmọ̀ sí pé tá rí tí ajá kó sínú ewu ẹlẹ́dẹ̀ ó kó sínú ewu káwọn ọmọ wa wò wọn rà pé kí n gba yín nù ibi tí a kù sílẹ̀ dé o rárá o ṣẹ̀rí à ń fẹ́ tún sànù wọn. gẹ́gẹ́ bí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa bó ti ṣe sàánù ọ̀kan nínú àwọn obìnrin tẹ́ ẹ pé ń rè gbè ní ranù tẹ́ tó ajá tó ń gbẹ́ngbẹ́ ó fún ajá yìí látàrí kó fún ajá yìí ti rẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa nínú àdìsí anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní wa fi kulli kabidin raqibatin ajra gbogbo ẹni tó bá sànù abẹ̀mí tí mí gbogbo nǹkan abẹ̀mí yòówù tó bá sànù wàá gbẹ̀sán lórí rẹ̀ ṣé ìsìláàmù tó wá kọ́ ẹni tí ò lè gba Ramadan Islam ọ̀la wà alábọ̀ lọ́rùn lẹ́yìn arúgbó nu o ẹ̀yin bàbá tó ti dàgbà ẹ̀yin ìyá tó ti gbó yàtọ̀ sí tó ti dàgbà débi kan tọ́ọ̀mù atara rẹ jẹ ipò ò lè gbà ọlọ́run kúkú dá bó lè gbà bó lè gbà pa ọ̀bọ̀ pàdé tó tán ló bákan náà ẹni tí ń ṣàárẹ̀ tó ṣe pé àárẹ̀ tiẹ̀ ó lé ó burú jáì jẹ́ pé wọ́n ń tọ́jú rẹ̀ àrùn yóò tí ì gbóògùn gbogbo ìyànjú tí wọ́n gbà kò tí ì gbóògùn débi pé àtẹni tí ń tọ́jú ẹ̀ àtẹni tí ń bẹ̀ẹ́ wò gbogbo wọn wò pé àfàìmà ńlá rẹ̀ yóò ní ìdásíkú. irú eléyìí bá jẹ́ pé irú àárẹ̀ ti ń dáhìn láàmú nù tá a ti sọ̀rọ̀ tínú níbi ìpele gbádùn irú rẹ̀ ni wọ́n sọ pé kò ní gba Ramadan tí ọmọ fáláìní ló ń jẹjẹ dípò Ramadan ṣùgbọ́n ẹni tó lè gbà fẹ́ẹ́ pé àárẹ̀ ti ń ṣe àárẹ̀ ta fẹ́rẹ́ nì eyín ń romú orí ń fọ́ mi ẹ̀yìn ń dùn mí ìgbẹ́ ń gba kò pé kọ́ ọmọ gbà Ramadan yóò tan ara rẹ jẹ o yóò tan ara rẹ jẹ àwọn oníṣẹ́ máa dá lọ́gbọ́n wọ́n lọ bá àwọn mẹ́díkù dọ́kítọ̀ pé kí wọ́n kọ̀wé fáwọn páwọn ò ní lè gbà Ramadan ìwọ tó gbádùn tó wá ní wọ́n kọ̀wé fún ọ ṣé ìwé òun ló fi jíṣẹ́ fọ́lọ̀ ni àbáwọn èèyàn lọ́wọ́ máa fi hàn tó bá ti pọ́lọ̀ ló fi jíṣẹ́ fún ọlọ́dọ̀ ọmọ ọmọ ọ̀jùra rẹ lọ ó lè parọ́ fún ó wáyé pé àwọn èèyàn lọ́wọ́ máa fi hàn láti sọ fún wọn pé ni o tó fi gba Ramadan sọ àwọn èèyàn lálùjẹ́nà tábà pé ṣé ń torí wọn wọn ò sì níná tábà pé bẹ̀rù wọn ara rẹ ló ń ṣe ara rẹ ló sì ń tàjẹ́ wáyé o bẹ àwọn eléyìí ti ń da àwọn èèyàn láàmú kékeré táwọn dùbúlẹ̀ tó sì máa ń jẹ́ àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ gẹ́gẹ́ bí àrùn ọgbẹ́ ẹnu ọ̀sà tó yẹ pé máa ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú tó pé àrùn yìí kò sì fẹ́ ibi kò fẹ́ kéèyàn fi ibi para rẹ̀ tó pé tí ebi bá ti nawọ́ ni máa kàyàn bẹ́ẹ̀ lèèyàn ní gbádùn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí wàá rẹ̀ òun náà ni wọ́n máa fi àárẹ̀ yìí ṣèkẹ́wọ́ láti má gba Ramadan ìjọ wa tóbi eléyìí tí ó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé ó pin ìgbà tí wọ́n ń ṣàyè tí ò bá ti jẹ́ ètò burú jáì tí àwọn ẹni tó sì ṣe fọkàn tán nínú àwọn tó ń mọ̀ nípa ètò ìṣègùn medical doctors tó o tí ì fi yéèyàn pé èyí tí ń dán láàmú yìí gbogbo oògùn tó wà kò lè kò lè kò lè kò lè kò lè kò lè ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ fún tí ò bá ti jẹ́ pé wọ́n ti dá mi lójú bẹ́ẹ̀ èyí tó dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ náà ní pé ààrùn mi lọ́nà o láti má gba ìwádìí tún fi hàn pé tún tẹ́kẹ́ nógun rẹ̀ náà ní kéèyàn má jẹun ká má jẹun ọ̀nbẹ́nu ti máa ran ni lọ́wọ́ tí yìí fi lọ tọ́ gbogbo èyí owó lè jẹ tí ọ̀lsà bá jẹ́ pọ̀ ní dọ̀ọ́lámù wàá máa dágbèsè rọ̀mọ́bọ́nà ìjọ ni wàá máa dájọ́ wàá máa dájọ́ títí nígbà tí ọ̀rọ̀ bá fi kú pé wa kú ò ìgbà náà ìdájọ́ rẹ̀ ó tún wá yàtọ̀ àmọ́ ọba gbádùn kó tó di pé kú ọ̀nsà yìí ọ padà di nǹkan tí ó fi ọ́ sílẹ̀ a jẹ́ pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí o pé iye Ramadan eléyìí tó ti jẹ sẹ́yìn ike kò pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ nínú ọ̀nà tí àwọn èèyàn tó pín sí nínú Ramadan yìí ni arìnrìn àjò nítorí pé Islam kò sọ pé nítorí pé Kama máa wá jókòó kalẹ̀ ká máa sùn kalẹ̀ ká máa ṣiṣẹ́ má ká jókòó tẹ́tẹ́rẹ́ kalẹ̀ rárá o ẹni tó ń bùkátà láti rìnrìn àjò yóò rìnrìn àjò rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ wà tó pé ní káràkátà ni wọn òun kọjá lọ tàǹbò ni yóò lọ rajà wá láti bò ní. so ẹlòmíì sì wà tó ṣe pé àǹfààní kan tó ní í ṣe pẹ̀lú ètò ìgbésí ayé rẹ̀ òun náà ló bí tó fi fẹ́ travel lọ síbòmíì kò sí ní tó burú kò travel nínú Ramadan lópin ìgbà tó bá ṣe pé kìí ṣe pé ń ṣe ló fẹ́ travel láti dọ́gbọ́n má gba Ramadan ẹni tó bá jẹ́ pé ìrìn àjò tiẹ̀ ọgbọ́n ló fi fẹ́ dá nítorí kọ́ mọ́ba gba Ramadan ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kọ́ lọ́ọ́ máa o pé ní tó fẹ́ ṣe yẹn èèwọ̀ ni o. èèwọ̀ ni kó o dàbí ọgbọ́n kọ́ wa lọ fẹ́ àjò kọ́ ọ má bàa gba kọ́ lọ mọ̀ yín pé tó ń bá ń dábí ọgbọ́n bẹ́ẹ̀ láti fi rọ́nà bọ́ o á sọ pé ọ̀ràn èèyàn gbà tó ń ti pọ́ rìnrìn ẹni tó fẹ́ dàbí ọgbọ́n láti fi jàǹfààní kan tí ò tọ́ síyàn láì jẹ́ pé yàn lẹ́tọ̀ọ́ sí àti jẹrú àǹfààní bẹ́ẹ̀ ìyà tí wọ́n fi jẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà òun náà ní pé nítorí fẹ́ sá fún un gíga ní ọ̀gá ọmọ lọ́rùn tí ò ní ríbi já sí torí ọ̀ràn yẹn ní kò gba ọmọ pọ́nà yẹn àmọ́ tí ìbá fẹ́ dábí ọgbọ́n túláàsì ló mú tó fi fẹ́ travel ká lọ ká bọ̀ tiẹ̀ gẹ́gẹ́ bí àwọn tí ń ṣiṣẹ́ ọkọ̀ wíwà bí wọ́n ṣe ń lọ náà ni wọ́n máa bọ̀ irú àwọn wọ̀nyí ọlọ́tí wọn wọ́n dá lórí pé yọ ṣèṣà láàrin kó gbà àbí kó má gbà láàrin kó gba rọmọbọ́nà yẹn àbí kó má gba rọmọbọ́nà yẹn hmm, ẹ jẹ́ kí a dúró níbí báyìí nítorí àsìkò a máa tẹ̀síwájú lọ́la pẹ̀lú ògo ọlọ́run láti fi ti abọ́rọ̀ wa dé. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahabi wa salli ajma'in adúgbò fún ọlọ́run ọlọ́run kí ọrọ̀ àlékún àlàáfíà àwọn olùmọ̀ wa lórí gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ̀bọ̀ látàárọ̀ ibi tí wọ́n bá ọ̀rọ̀ dé ibẹ̀ náà ni wọ́n ti tún máa bá wa sọ̀rọ̀ ní ọ̀la àmọ́ síwájú ká tó máa lọ òun náà ni pé ká fi àwọn àǹfààní kan ká fi sọwọ́ síra wa òun náà ni àwọn ìdánilẹ́kọ̀ọ́ èyí tí ń lọ káàkiri ní ojoojúmọ́ láti ọ̀dọ̀ àwọn ẹnu ṣèkù wa Dr. Sarafudin Gbadebo Raji tí wọ́n máa ń bá wa sọ̀rọ̀ ọlọ́run bá káàkiri àwọn àyè ní masajid nínú ẹ̀ yom alhad ní mọ́sálásí almadina center ní ẹ̀sán ajé pápá area ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ èèyàn ní ọjọ́ yom alijumua ní mọ́sálásí ẹ̀sán ajé almadina center yìí náà ètò ń wáyé ń bẹ̀ yom alisnain ìyẹn lọ́jọ́ monday ìdánilẹ́kọ̀ọ́ ó tún lọ níbẹ̀ lẹ́yìn sọ̀láàtì lẹ́mọ́dìrì ní alimadina olúkókò nínú àwọn àyè tí wọ́n tún bá ìdánilẹ́kọ̀ọ́ náà ní central mosque èyí tó wà ní mọ́sálásí ńlá ti ọjà gbó àwọn àyè tó wà tí wọ́n dá kalẹ̀ tí wọ́n ń ṣe mọ́dúrásà ń bẹ̀ tí wọ́n kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ ìmọ̀tọ́lọ́hún òun náà ní alimadina tún nàbàwíyà tó wà ní pápá abẹ́ẹ̀dẹ̀ ní ẹ̀sánú ajé ní ọjọ́ méjì nínú ọ̀sẹ̀ yàwó masabti wà yàwó malhad ìyún ní ọjọ́ sátidé àti ọjọ́ sunday ilé ẹ̀kọ́ náà tó wà tí wọ́n dá káàkiri níbi àwọn mọ́sálásí tí wọ́n kọ́ ní sáfẹ́jọ́ àti ní mọ́sálásí tó wà ní olúkókò tó jẹ́ alimọ̀dínà sáfẹ́jọ́ àti alimọ̀dínà ní mọ́sálásí olúkókò ọlọ́run kí ó bá wa san olùmọ́ wa ní ẹ̀san dáadáa inṣàlá a tún máa tẹ̀síwájú ní ọ̀la. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. وعليكم السلام عليكم ورحمة الله وبركاته